láti lè ṣe ẹlẹ́rọ àmì ìjìjì ayékòótọ́ wọn zero one dot com ilé ìjà àfikàlẹ̀ sí òkè bèbí nínú Ògbómọ̀ṣọ́ ọtún ètò àfikè fìdí ní màdéṣe sí gbọ̀nyìn báyìí pẹ̀lú ọ̀làdùnní ìgbèlè. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين عن ń kí ẹ̀yin gbọ́ wáyé pé àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnní àlefíkì òfin dín ọ̀làdùnní bèrè ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́dẹ́ lọ́gbọ́nsọ̀ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sà ah, ìbílẹ̀ àkọ́kọ́ tí wọ́n àkọ́kọ́ máa fi síde òun náà ni ìbéèrè oníbéèrè láti èkó òun ni wọ́n ti fi ṣọwọ́ wọ́n ní ọ̀nà wo làwọn lè gbà fi dá owó olówó tí àwọn mú lọ́nà tí ó kù díẹ̀ káàtó lásìkò tí àwọn fi ń bá ẹni tó ní owó ṣiṣẹ́ padà fún wípé àbí ṣé àwọn lè sẹ́ǹdì owó náà sínú àkáǹtì nọ́mbà rẹ̀ tí àwọn ó sì tún fi text message àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sọwọ́ sí i láti fi ṣàlàyé bí owó náà bí ó ti ṣe jẹ́ lẹ́yìn tí àwọn bá sẹ́ndì ẹ̀ sí tán àti pé àwọn kò sì tún sí ní ìlú tí àwọn ti bá onítọ̀hún yẹn ṣiṣẹ́ mọ́ ẹ pé ṣé àwọn lè sẹ́ndì owó náà sínú àkáǹtì nọ́mbà rẹ̀ báyìí eléyìí ọjà ọkọ ẹ̀kejì ọlọ́tọ̀tọ̀ broda abdulnasir ní US wọ́n ní wọ́n dá ilé kéwú sílẹ̀ fún àwọn obìnrin ẹrù aláàkánwá jẹ́jẹ́ lọ́kànra rẹ̀ láti máa fún olùkọ́ni lóbìnrin tó ń kó àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní kéwú yẹn ní pàtó iye owó kan lóṣooṣù èyí tó sì ń ṣe bẹ́ẹ̀ àmọ́ níṣe ni owó sísan yẹn kò já gara mọ́ látàrí pé nǹkan ṣe bẹ́ẹ̀ ó dagun bí nǹkan ṣe wá dagun ó ti wá máa ń tó bí oṣù mẹ́ta mẹ́rin tó jẹ́ pé ẹni náà ó máa ń jẹ gbèsè rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó bá ti yá níṣe ló máa ń san mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin ó máa ń san papọ̀ wọ́n á ní ṣé ẹni náà ṣé ẹni náà ń béèrè pé ṣé òun lè mú àdínkù bá owó tóun san lóṣooṣù yẹn àbí kò burú bóun bá ń san ní oṣù mẹ́ta mẹ́rin náà tí kò bára wọn tí ò lera wọn bá ṣùgbọ́n tóun san papọ̀ bíi mẹ́ta mẹ́rin lẹ́ẹ̀kan náà pé ṣé òun lè máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́kẹta ọwọ́ láti ọ̀dọ̀ broda abdulhakeem láti abidjan wọ́n ní lánàá ọ̀dọ̀ àwọn béèrè pé ṣé àwọn lè rí owó lé oṣù tí kò tíì parí tán gbà torí pé òun nínáwó kan àwọn sì ṣe bẹ́ẹ̀ àwọn fún un ó tún wá wá ó tún padà wá lẹ́yìn àsìkò díẹ̀ wípé ǹjẹ́ òun tún lè rí àǹfààní káwọn san owó oṣù tó jẹ́ pé àwọn ò tí ì lò káwọn san sílẹ̀ pẹ̀lú wípé òun náà yóò ṣe ìdẹ̀kùn fún àwọn náà bóyá bí àpẹẹrẹ àwọn ń san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ó wá ní òun ọgbà ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà wípé ṣé eléyìí náà táwọn bá san owó bẹ́ẹ̀ fún ṣé kò bọ́ sí abẹ́ rìbá ọjọ́ ìbéèrè kẹta ẹ̀jẹ̀ ńdá ló bá ń sà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹni tí owó lówó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ látàrí pé owó yìí bọ́ sí lọ́wọ́ lọ́nà tí ó tọ́ nígbà tó ń bá a ṣiṣẹ́ ǹjẹ́ tó ń bá fẹ́ dáwó yìí padà tó ń sì mọ account number ẹni tó lówó yìí tó ń lè san fún fún wọn kàn kọ àtẹ̀jíṣẹ́ ṣàlàyé bọ́rọ̀ owó yẹn ti ṣe jẹ́ pàápàá jùlọ nígbà táwọn ọ̀jọ̀gbójú kan náà mọ̀ kò sí nǹkan tí ọyọ pé kó tètè dá owó olówó padà lónìí tẹ́mi ń bẹ lára rẹ̀ ṣáájú kó tó di pẹ́mi ọ̀bọ̀ lára rẹ̀ ó dòkù nítorí pẹ́ni tó wà láyé láàyè òun ni í máa rójú láti san ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ padà nígbà tó sì wà láyé láàyè hmm. téèyàn bá fi lè fi falẹ̀ tẹ́mi bá fi lọ́ọ́ bọ́ pínrín ó ti dọ̀ràn nìyẹn o torí ẹ̀ tètè sanwó olówó padà fún un ó kọ̀ yóò wọ ọba pé ọ̀nà tó wéyàn fi bọ́ sí ọ lọ́wọ́ bóyá jìbìtì ló lu bóyá fọwọ́rá ni bóyá òsì màmá jí ni bóyá ọ̀nà míì lówó yìí fi padà dọ́wọ́ rẹ̀ tí ọ̀tọ̀ hmm. tètè dá owó olówó padà fún lónìí kó tó di lọ́la kọ̀ wá ní tó pé kọ́ ọ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti ṣàlàyé bọ́rọ̀ owó ti ṣe jẹ́ kí ni tí ó dí ọ lọ́nà láti lè pè tààràtà hmm. torí ẹni tó mọ ẹ̀rọ tó lè kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ gba ara rẹ̀ ó yẹ kó lè mọ ẹ̀rọ tó ń lè fi lè pe olówó táwọn fi lè jọ ní ìsọ̀rọ̀ hmm. torí ojú irọ́ tó ní tiẹ̀ ọ̀hún kìí ṣètìjú o ẹni tí ó sì ọ tí ó kò bọ̀ lọ́fẹ́ sọ́ọ́dẹni tí ó kagara níbi àti lè sọ̀rọ̀ láwọn láwọn ẹ̀ẹ́n eh, salamu alaykum aleykum salam bí ìbá sì ṣe mùsùlùmí ẹ̀ ńlẹ́ o hmm. mo rò pé rówó kan náà àkáǹtì yín bẹ́ẹ̀ ni èmi mo fi ránṣẹ́ owó yun ó jẹ́ owó yín eléyìí tí ó wà lọ́nà mi lọ́nà tí ò tọ́ hmm. so ẹ̀rí ọkàn wa jẹ́ ń gbádùn ni mo ṣe ní kí n kó owó yín ránṣẹ́ sí yín ó ti á pẹ́ tó ti yẹ kówó yẹn ó ti wà lọ́wọ́ yín tó lẹ́yìn lẹ́ lówó yín mo fẹ́ kẹ́ foríjì mi. Hmm so lọ́ba tán lọ́ba tán so ọ̀tàn torí text message ò ní mọ̀ bọ́ fèsì bí ó fèsì hmm. so lè jẹ́ text message text message ò sì lè ṣe é ṣàlàyé kó kún báyìí hmm. torí ẹ̀ sọ̀rọ̀ kó nà gbóhùn rẹ̀ hmm. so yóò lọ́n forí jàn náà ni wọ́n ní ẹni tí ó jẹ́jẹ́ nílé ẹ̀kọ́ wọ́n dálẹ̀ fáwọn ọmọbìnrin pé wọ́n máa san owó oṣù fáwọn olùkọ́bìnrin tí ń kọ́ wọn tí nǹkan wá ń lọ tíkọ́tíkọ́ débi wípé wọ́n ti ṣiṣẹ́ tó sùn mẹ́ta kó tó di ipò rówó kó kalẹ̀ kí wọ́n ń béèrè pé sébọ̀n ti ṣe jẹ́ pé àtàrí nǹkan ọ̀lọ́dédé fóun tóun sanwó oṣù mẹ́ta papọ̀ yìí tóun ti máa ṣẹ̀ sófin Allah àbí àyè tí ẹ̀ gba òun tóun ó fi dín owó yìí kù tí ó fi ṣe máa san lóṣooṣù gbogbo ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ nítorí pé dáadáa ló fẹ́ ṣe. Hmm kìí ṣe olúwa ẹlẹ́dàá lọ́la bọ̀ lọ́rùn hmm. Allahu azza wa jalla náà ló sọ pé ma'al muhsinina min sabil àfààyè sílẹ̀ fún yín láti bá àwọn ẹni tí ń ṣe dáadáa wí hmm. torí ẹ̀ bọ́ bá rọ ọlọ́run láti jẹ́ pé oṣù mẹ́ta mẹ́ta náà lọ́ọ́ máa san àwọn ti mọ̀ fún ọ hmm. pé iṣẹ́ táwọn ń ṣe lọ ọlọ́gbọ̀nrán gàdá ni o oṣù mẹ́ta ọ̀bá pé àní rówó gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn náà gbọ́dọ̀ máa ṣiṣẹ́ kí wọ́n lè bá gbowó ẹni tó ní í ṣe pẹ̀lú à ń kọ́mọ lẹ́sìn wọ́n lè gbowó kí wọ́n lè bá kọ́mọ lẹ́sìn àmọ́ kókó ń tàǹtì torí rẹ̀ ṣiṣẹ́ nípa afẹ́ gbowó eléyìí tako tawhid torí ẹ̀ ìgbà tó bá yọjú Allah ó fi àlùbáríkà sí ẹlẹ́kejì tẹ́ bá sọ pé iye tẹ̀ ń fún ẹ̀ lè fún ọmọ ẹ̀ dínkù ẹnìkan ò lẹ́tọ̀ọ́ nínú wọn láti bá yín wí amọ̀sibọ́sí yóò gbé yín lọ kóòtù gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ lẹ́wà lamẹ́ríkà kọ gbogbo ẹ̀yàn ni wọ́n máa ti torí rẹ̀ gbéra wọn lọ kóòtù hmm. nígbà tó máa ní bàbá jágbe mọ́ tó gbé bàbá lọ kóòtù ah, bàbá lẹ mọ́ǹdì ńkọ́. tó <laughs> torí di eléyìí bẹ́ẹ̀ hmm. wọ́n lẹ́tọ̀ọ́ láti pé wọ́n ń pè yín lẹ́jọ́ hmm. dáadáa lẹ́ ń ṣe ẹni tó béèrè láti Abidjan tó ní bàbá ńlé àwọn ní káwọn sanwó lé kóṣù tó pé tó wáá pé ńgbà tó sùn bá pé lẹ́ẹ̀ máa sanwó wọ́n wá fẹ́ kẹ́ ẹ san lásán lẹ̀ kò sí tó burú mẹ́ẹ̀ kò bá ṣàlàyé ìdí tó ń fi fẹ́ kẹ́ ẹ sán kò bá àmọ́ ṣàlàyé bí létí ẹ̀ lẹ́yìn gbé kò sí ní lẹ́yìn kó tó di pé ẹ lo àǹfààní létẹ̀ ti sanwó fún so kò sí ní tó burú mẹ́ bẹ́ẹ̀ ni tó bá ní kẹ́ ẹ sanwó oṣù tí ò tiẹ̀ tí ì dé rárá rárá ẹ lè san lásán lẹ̀ ó wá ní látàrí pé òun fi ìkánjú fẹ́ fi gba owó yun kàkà kí ọjọ́ yìí pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lẹ́sàn ẹsẹ̀ gbẹ̀rún mẹ́rin kò sí ní tó burú mẹ́ kò sí rìbá kankan nù eléyìí lẹ́yìn ìjà bó ṣe jẹ. jazakumullahu khairan sheikh zero eight one six one nine nine eight four five nine zero eight one six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bí a ti ń pè. àfọ abdulhamid ní àti ọ̀yọ́ ni. ìbéèrè yín ìbéèrè wa ni pé kí mẹ́ta mọ̀ ní alákọ̀ọ́kọ́ ni pé ní mọ́sálásí wa àwọn jàmáà tẹ̀bílìkì máa wá sí mọ́sálásí wa àwa kan wá sọ pé kí wọ́n máa dò ó àwọn kan sọ pé kí wọ́n dó mọ̀ sápadà dó sí mọ́sálásí tí àwọn àwọn pé bá a ti lé wọn yẹn sí ìrètí pé a fẹ́ ọlọ́run nígbà tó já sí pé wọ́n bá wa ṣe wá sí náà ni ẹ̀rú wa ń bọ̀ kọ́mọ́ yẹ pé a ti tẹ̀ sí òfin ọlọ́run ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ìbéèrè kejì ni pé ìyàwó yẹn tó sọ pé kí ọ ha tí ọ̀wá há tí ó ṣe pé ọkọ yẹn ní ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ni wípé tí ọmọ yahoo bá bóyàn lówó bóyá èèyàn bímọ tó bá bóyàn lówó tó náà fi yàwó mi ṣe tí wọn á gbóhùn lọ́wọ́ rẹ̀ tí wọn ọ̀sẹ̀ sófin ọlọ́run. àwọn ẹni tí wọ́n bá wá sí mọ́ṣáláṣí ìyàwó kó àwọn fẹ́ pèpè lọ sídìí ẹ̀sìn Allah hmm. tó sì jẹ́ pé wọ́n fẹ́ pèpè ní lábẹ́ al-kitab wa sunna wọ́n sì jẹ́ ahlus sunnati jama'a ẹ̀ gbọ́dọ̀ kọ fún wọn. Hmm àmọ́ tó wá jẹ́ pé àwọn aládàádáalẹ̀ ni tó ti kó àdàádáalẹ̀ làwọn ń ṣe bí àwọn tẹ̀bílíìgì kankan ẹ má gbà wọn láàyè hmm. nítorí pé súnà mélòó lẹ ti fi lọ́lẹ̀ tẹ tún fẹ́ gba àdàádáalẹ̀ láàyè hmm. sòkè ló dé tó fi jẹ́ pẹ̀sìn òdodo kìí wú ọ̀pọ̀lọpọ̀ hmm. àfẹ̀sìn tó ládàádáalẹ̀ nú ìní máa wù wọn nítí ìsà ànábì ló mú wa tó jẹ́ pé àdàádáalẹ̀ ni àwọn kankan lọ jókòó wọn kírẹ́ẹ̀tì kankan iná làá máa gbé ká làá máa gbé lárugẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀ẹ́sẹ̀ tó fi hàn lọ wọ́n níyàwó àwọn àwọn ní kó bójú kò bójú gbogbo báwọn ṣe gbìyànjú tó ìyàwó ìkọ hmm. sáwọn ọ̀sẹ̀ sófin Allah ẹ̀sẹ̀ sófin Allah hmm. ẹ̀yin ti gbìyànjú pẹ̀lú pé kó bójú kò bójú àwọn abilé rẹ̀ kí ló dé tí wò fi fẹ́ bójú ó ní ìran ìyá òun kan <laughs> lórí tẹ̀rẹ̀ ó ní ìran ẹ̀yọ́ nǹkan ò bójú ìran ẹ̀yà rẹ̀ kan náà wọ jìlìbáàbù rí kí ló dé tí jìlìbáàbù bọ́ ọlẹ́jẹ̀ mu wá wàá wé mi wì ètò ọ̀sán kìí sọ̀rọ̀ hmm. torí di eléyìí ibi táyìn ti lè fẹ́ Allah ni pé ẹ̀yin jẹ́ ọkọ ẹ̀ rí ìyàwó yín bá sọ̀rọ̀ lọ síbi kọ́tẹ̀ lófin Allah hmm. ibi táyìn ti fẹ́ Allah ni tó ń torí di eléyìí ẹ̀ tẹ́ pẹlẹmà tí ò fi gbà hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ọmọ yahoo yahoo ó rí i pé àwọn abìmọ̀ lọ́ba bọ̀ àwọn lówó. ṣé káwọn gbowó ọmọ àbí kan ẹ bá ti máa ṣe ti ń ṣe tẹ̀sí ma pé kọ́ lọ́nà míì tó ti ń rówó láyé ìjọ náà haram yẹn lọ. sọ yín pa àwọn kan lẹ́kún ọ̀fẹ́ fi jayé ní ẹ gbọ́dọ̀ gba ọ̀fẹ́ bá gbà yín náà ti di yahoo yahoo tó ń bá jọmọ yahoo yahoo ẹ̀yin jẹ́ bàbá yahoo yahoo. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero three two nine three eight nine six broda rasheed balógun láti èkó wọ́n ní mọ́ṣáláṣí àdúgbò àwọn bíi aago méjì mẹ́rin ni wọ́n máa ń wò fi ṣe sọ́lá ọ̀dà ẹ ká mú pé eléyìí náà ẹ kọ́ yín o. hello. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. abdulhafiz láti uk. ìbéèrè yín láti uk na a fẹ́ béèrè pé kí ni ìdájọ́ nínú àwọn frozen food bíi chicken àti turkey ṣé arab ni àbí halal. ọ̀dà ní jíjẹ àbí ní títà. alhamdulilayi frozen meat àwọn ẹran tí wọ́n ti kó wá ní dúdú tí wọ́n sì ti kó sínú fírísà tó ti dòkúta tí a lè máa jẹ àbá lè jẹ a lè jẹ pẹ̀lú májẹ̀mú ká máa bá ń ṣe dúnbọ̀ ẹ̀. ẹ hmm. bá dúnbọ̀ ẹ̀ lọ́nà islam tí wọ́n sì dárúkọ Allah kó wọ́n tó dúnbọ̀ rẹ̀ á jẹ́ dáadáa. Hmm. àmọ́ tó bá yẹ pé ọ̀nà tó gbà dúnbọ̀ rẹ̀ wọ́n tako ti islam kódà kó wọ́n dárúkọ Allah òfin àní jẹ́ hmm. gẹ́gẹ́ bí ẹran tó gbé lọ síwájú òòlù màálù gbọ́sẹ̀ wá déwájú òòlù yẹn òòlù wọn níwájú òòlù lẹ́yìn lórí lọ́wọ́ kan pọ́n màálù wọn kù ni àní hmm. jẹ o kọ́dọ̀ ẹ̀ bá ṣe bísímìlá ńgbà tẹ̀ ń lò ìsìláàmù hmm. ọgbà hmm. tó ìsìláàmù tún á sọ pé tá a bá tiẹ̀ dú lọ́nà ìsìláàmù tí wọ́n á dùgbà ibi ká sọ́run rẹ̀ tí wọ́n sì gé orí rẹ̀ já wọn wá dárúkọ Allah àgbọ̀dọ̀ tún jẹ́ so ní tó bá dárúkọ Allah sí ńlá wa ní láti jẹ yàtọ̀ sí tí wọ́n bá dárúkọ rẹ̀ sí. wáyé o àwọn ẹran eléyìí tí wọ́n ń kó wá fún wa látàwọn ìlú òkèèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òkèèrè yìí kìí ṣe lọ àwọn mùsùlùmí àwọn ń ti wọn kò sí ìtọ́jú ìwọ̀ lọ́dọ̀ tiwọn so káwọn sá ti jẹran ní owó làwọn ń wá so bàbá ní àǹfààní àti màmá ti ṣe ń du ọ̀gbọ́dọ̀ jẹ́ o bí tọ́kì ní bá ń wú ọjẹ adìẹ àgíríkì pọ̀ láwùjọ wa àwọn èèyàn sì tún ní tọ́kì náà tí wọ́n ń sìn lọ́ra kó o dúkọ́ pàjẹ́ fúnra rẹ̀ kó lè bá a jẹun tí ó fi ọlọ́kàn balẹ̀ má kú jẹ ṣèlú ìjẹ́bù ṣèjẹ wáyé ẹni tó sì dúnbó ẹran láti pakọ kọbaa bá Allah o mùsùlùmí làwa àbẹ́ni tó mú adìẹ tó yín lọ́rùn ó yín lọ́rùn ọ̀fà ọ̀rùn náà tọ́ pa bẹ́ẹ̀ ládìẹ ikú àníjẹ́ o mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ mùsùlùmí náà ní dún ẹran ọbẹ̀ tí wàá mú jù bisimilahi Allahu akbar lọ́ba gé jẹ ẹni tó ẹran láàyè tó sọ ọ́nà omi gbóná tó rẹ lọ o àyàfi tó bá òfin ẹ̀sìn islam sọ pé ìgbín bá tètè máa dúnbù tiẹ̀ òun náà ni kó kú sínú omi tá à bá ń fi ń bọ̀ hmm. so tá bá ti sọ sínú omi tó bá ti kú bẹ́ẹ̀ nínú karahun rẹ̀ torí tó bá ti yọkọ nù karahun kó tó di pẹ́ sọ sínú omi gbóná àtúngbọ́dọ̀ jẹ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jazakumullahu khairan sheikh ah, náà láti broda Rasheed láti Èkó wọ́n ní mọ́ṣáláṣí àwọn ládùúgbò àwọn bíi aago méjì mẹ́rin ni wọ́n máa ń fi ń ṣe sọ̀látù zohr àti sọ̀látù lè azù àwọn ń tà àwọn àwọn sì fẹ́ràn kí àwọn máa ṣe sọ̀lá lásìkò tó bá wọlé wípé ǹjẹ́ àwọn àti irú àwọn tí àwọn fẹ́ràn láti máa ṣe sọ̀lá lásìkò rẹ̀ tí ó bá wọlé ǹjẹ́ àwọn lè láǹfààní láti máa pe ìpè fún sọ̀lá ní mọ́ṣáláṣí nígbà tí àwọn bá débẹ̀ tásìkò sọlá bá ti wọlé àbí ṣé àwọn kan lè wọ mọ́ṣáláṣí káwọn kan ṣe sọlá ti só káwọn sì jáde kúrò ńbẹ̀ tó bá pẹ́ yìí ni alákòóso fún ètò mọ́tíláṣí ẹ̀yin là ń pèpè fún sọ́lá ẹ sì yé gbogbo jama ẹ sì máa pè sọ́lá ti lákòókò rẹ̀ ẹ máa ṣe kọ́mà lẹ́yìn ìgbà tẹ́ bá pè sọ́lá pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú so ìtẹ́yìn bá ti ṣe làwọn èèyàn gbà nítorí pé àwọn èèyàn mọ̀ ẹ̀yin aṣíwájú tẹ̀ ń darí àwọn èèyàn ẹ̀yin náà lẹ́jẹ̀ kí wọ́n jẹ́ni tó mọ̀nà ẹ̀yin lẹ́sìn wọn lọ́nà àwọn bàbá mọ̀ mọ́ àbáwọn bàbá làdáni tẹ́ pé àwọn ti ń pèpè fún sọ́lá ni aago mẹ́rin náà ni àwọn ló máa ń yàn máa ṣe sọ láti laago méjì aago mẹ́rin hmm. so tó bá pààrọ̀ náà ti lágbọ́ yẹ́sì lọ síbi pé sọ láti ti wọlé gan káago kan tó lù hmm. bẹ́ẹ̀ ni ọ́sùrì ní ìsìn tá a wà yìí ó ń wọlé kaago mẹ́rin gan tó lù pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún nǹkankan kí hmm. á lè fẹ́ máa lọ́sọ̀ láti láti so tó bá ti yẹ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ fún sọ̀láàtì problem. sẹ́yìn bá ti pè wọ́n ń bọ̀ ní kò sẹ́ni tí ọmọ jà yín yàn mm. Mm. so ẹ̀yin gangan gangan la síwájú asini lọ́nà so ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa ṣe sọ láti lákòókò rẹ̀ ti pèsè ìdáhùn lẹ́dẹ̀ béèrè mm. níwájú allah tó bá di lọ́la torí wọ ni àkóso ọ̀rọ̀ mọ́ṣáláṣí wà lọ́wọ́ rẹ̀ ó ti lé lọ pé sọ láti lápè lẹ láì jẹ́ pé ẹ ti fi yí àwọn ẹni tí ò yé wọn hmm. ẹ rí i pé wàhálà lẹ́kàn dálẹ̀ hmm. tẹ́ bá dá wàhálà yẹn lẹ̀ àwọn ọmọ sọ pé mìtàsínì lẹ́yìn lẹ́yìn hmm. kó ló do tẹ́lẹ̀ náà yọ ọmọ wọ́nà kan tó ní otí tiẹ̀ sí ó lè ní boko haram ní so lọ́nà tí àwọn èèyàn fi kórìíra yín nítorí pé àwọn ọmọ kí àmọ́ ọpọlọ wọn pé púpọ̀ nípa àsọkúsọ àti wíkúwí tá a fi ìbànújẹ́ torí ẹ̀yin ẹ sùúrù tó bá yẹ pé mọ́ṣáláṣí kan bá wà nítòsí tó ń bẹ lárọ̀ọ́wọ́ tó yín ẹ̀yẹ́ máa ti sọ láti lákòókò rẹ̀ wọ́n tara tì yín kọ́gbọ́n. jazakumullahu khairan sheikh yín o. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè yín. àwọn fẹ́ bèrè pé ṣé tí èèyàn bá rí ọgbẹ́ ẹbọ síbi oríta mẹ́ta èèyàn wá jẹ́ kí ló mú jẹ ebi nípa. ṣé ebi ẹ lóhun ṣé ebi ló mú un tó fi jẹbọ ni àbí láyé ìgbà kan nígbà gbọ̀ngbọ̀n tẹ́sán ò tí ì yé lọ jẹbọ. tó ṣé láyé ìgbà kan lọ́run tó ti pẹ́ ló jẹ bọ́bá òun. kí ló mú jẹ. kò tí ì pẹ́ kí ló mú jẹ. kò tí ì pẹ́ kí wàá lọ́wọ́ mú jẹ kí ló mú jẹ àbọ̀n lè sùn tán gbé lọ sórí ìta fún. ẹ dáhùn ni. Ah, àmọ̀kàn tó mú jẹ́. ẹ ń bá a béèrè ni. báyà wọn wò pé ẹbú ò lè ṣe kankan àwọn jáàmù náà. rárá hmm. tó ẹ sì ní pé ẹ kọ́ndíṣàn wo lè mú ọ̀sẹ̀ ìtàyà mọ́. ọ̀dà. alhamdulilayi ìbéèrè rẹ ò dáhùn ò hmm. lẹ́yìn àjẹbọ hmm. ṣé ẹbọ tó jẹun àlèpọ̀ yọ kúrò ní islam àbí ọ̀yọ́ àkọ́kọ́ ṣébi ní ń ni hmm. tẹ́bí bá ṣe ń pa yàn tó ń jẹ tán gbé sórí títì lèyàn <laughs> jẹ tán fi sọrí ìfẹ́ tọ́ọ̀n hmm. ẹ̀rí pé sù yorùbá ní sù kéṣe ṣe tọ́ọ̀nì táwọn àwọn wí òtò rọ̀rọ̀ ẹ̀ tí wọ́n lè sù hmm. sọ yorùbá àwọn máa gúnyán lọ fèsù wọ́n sì tún máa jú bẹ́ẹ̀sù yorùbá gan wà tí ń bọ èṣù àwọn ilé wà tá ń pè ń lé èṣù adúpẹ́ fọlọ́pọ́n ti ń pààrọ̀ àwọn orúkọ àwọn ilé òun Hmm. torí ẹ̀ ẹ̀yìn kí ni á gbóúnjẹ sílẹ̀ fésù sí bí wọ́n wá ń lọ jẹ hmm. so bébí bá ń pààyàn wà láì bọ́ bá lọ lé oúnjẹ tó olóòlówó ìyá olóúnjẹ lè sàánù rẹ̀ hmm. kàkà tó fi lọ jóúnjẹ bọ́ tí ti súre orí ibú sí tí ti pọ̀fọ̀ sí kí ló fẹ́ fi ṣe àwùjọ ti lẹ̀ wọn á ní ẹni tó fẹ́ jágun wọn ni pé kò sí ní tí ó ṣèwọ́ wọn á ní kọ́ ẹjọ́ pórí tiẹ̀ ni wọ́n mọ̀ fi tẹ̀ experiment kò <laughs> nídìí gbogbo eléyìí má jẹ má jẹ má jẹ má jẹ rárá mm. eléyìí jẹ bó ti ṣe jẹ o mm. so gbàtẹ́ sì ṣe wọlé ṣùgbọ́n gbóúnjẹ lọ fún mm. kò ṣe lè jẹ káwọn jẹ pé wọ́n máa sọ pé ẹbọ ti gbà èṣù ti mú jẹ nù rẹ̀ <laughs> eléyìí jẹ bó ti ṣe jẹ o kí ni ìbéèrè rẹ lẹ́ẹ̀kejì náà. Eh, wọ́n ní kọ́ndíṣàn wo ló lè mú yẹn ṣe tẹ̀yàmù. kọ́ndíṣàn tí òun ṣe tẹ̀yàmù ni kọ́ máa sọ mi àbó mi wà ẹ̀ lè débẹ̀ àbí ẹ̀ lè débẹ̀ nǹkan tọkọ dínà kẹ́ ẹ ṣe tẹ̀yàmù hmm. so àbọ̀ mi wà ẹ lè bí wọ́n sọ pé láàrin yín síbi tó mi wà kìnìún kan wà ń bẹ̀ ah. ẹ dákun ṣé wọ́n sọ pé èmi ò sin Allah ntẹ̀mí èkìní ò bá ṣe kíní òun gan gbọdọ tó bá ti rí àwọn àbí <laughs> tá a ti lomi pé kíni yóò fi ọsọ ni hmm. Hmm. ibi tí ti ń ronú kó fi <laughs> torí délé èèyàn ò ní fọwọ́ olú ẹlẹ́dàá kan sọ pé wala tulqu bi aydikum ila tahluka hmm. ẹ má fọwọ́ ara yín gbéra yín lọ síbi ìparun hmm. sọ eléyìí ń jẹ́ báwọn tó bá jẹ́ pé wọ́n sọ pé omi bẹ ṣùgbọ́n àwọn ajínigbé wà gẹ́gẹ́ bí nàìjíríà ṣe dà lónìí hmm. ọlọ́run bá tún ṣe wọ́n á ní láàrin bíi ṣe five hundred meters omi wà hmm. ṣùgbọ́n láàrin bíi five hundred meters ni àwọn ajínigbé àwọn bandits wọ́n bẹ̀ ń bẹ̀ hmm, hmm. ṣé á nìyẹn gbogbo tí wọ́n bá dà la àwọn òsín náà ti wà ah. Ah, ó sì tẹ̀yẹ́ mù mí ó sì lọ́ọ̀ náà láì romi ó sì tẹ̀yẹ́ mù bákan náà omi yẹn ọ wà ó sì wà lárọ̀ọ́wọ́tó wa ṣùgbọ́n tọkọ dínà kalẹ̀ ló ń bẹ pẹ̀lú wa bí àárẹ̀ àárẹ̀ ń ṣèyàn tó yẹ pé téèyàn bá ní kóun ó lómi nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ yóò bùrẹ́kẹ̀ sí hmm. àti gbádùn rẹ̀ yóò tún lọ tíkọ́tíkọ́ sí i hmm. so Islam gbà pé kò ṣe tẹ̀yẹ̀ mọ́ hmm. ẹlẹ́yin ìjọba. ẹ lọ́wọ́ kọ́ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ ìyẹn ti ń pè yìí. aláàtì Ìlọrin láti pé abdulhamid níbi láti Ìlọrin sà. ìbéèrè mi. Eh, ìbéèrè mi ni pé ẹ dákun ìjọ lẹ́tọ̀ọ́ láti pé tí èèyàn bá wọnú mọ́sálásí ìjọba bá ìmáàmù tí wọ́n di rùkú ìjọ lẹ́tọ̀ láti ṣe láti rùkú tìyàn láti ẹ̀yìn wọn from past distance fún kéyìn orílẹ̀ èdè yìí pé tí a bá ti bì kébì fún ọkùnrin tó dìde wọn fẹ́ lè kí wọn kọ́ fún báwọn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì sí pé ẹ dákun ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ free appointment sí INEC office nísìn bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà nípa nípa democracy àti kẹ̀kẹ́ dákun sí mo lè máa ṣiṣẹ́ mbẹ́. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀ríya kò tọ́ka roko nígbà táwa nìkan dá wà níta fún anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tí mama ahmed tó gbé jáde ó ní la salata li munfaridin khalfa saf kò sí sọláàtì sẹni tó bá dá nìkan dúró lẹ́yìn tafu abubakar rọdí radiyallahu anhu kì í sọ abubakar o abubakar òun ti ṣerú ń tẹ́ wíìrì tó rò kó o. bó ti ṣe wọ mọ́ṣáláṣí ìgbà tí ọwọ́ àti wá rí pò ń bára kàún lọ́wọ́ lọ darapọ̀ mọ́ ibi tí sáfù parí sí anabi sallallahu alaihi wasallam abéèrè lẹ́yìn sọ láti pété alóṣè bí olèmi ni ó ní zadakallahu hirsan wala ta'ud olúwa ó sì àlékún ojú kòkòrò àti sẹ̀sìn fún àmọ́ ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mi ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ẹ rúkú lẹ́ni tó dá dúró hmm. ẹ rúkú lẹ́ni tó dá dúró. Hmm gbogbo sẹ́tìyàn bá fẹ́ ṣe láyé so owó ilé ayé sẹ́pẹ́rẹ́ hmm. lẹ́gbẹ̀ẹ́ fìtínà sàárè ìyà sàárè àti ìyà tọ̀lùkìyàmà hmm. so ọmọ jẹ́ni tó ṣe pé ẹ̀sìn rẹ ń darí rẹ hmm. kìí ṣe pé wọ́n darí ẹ̀sìn rẹ níjọ́ téèyàn bá ti di pé ń darí ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ti dẹ̀sìn máa lọ́wọ́ torí ẹ̀ gbogbo iṣẹ́ bá fẹ́ ṣe láyé tó bá gbé sórí àtẹ òṣùwọ̀n ṣẹ̀ríà tíṣẹ̀rí abá ní ọ̀tọ̀ mọ́tàrà rẹ̀ dànù torí wọlé ayé àtiwọ́ tó ń gbénu lé ayé ẹni tó tàn nìyí ṣùgbọ́n bí tá à ń lọ òun kò lópin. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. sọ̀rọ̀ láti ìbàdàn. ìbéèrè yín. ìbéèrè ni àwọn kan ní pé àwọn asísàtà máa ń ṣe six thousand nine ìpínlẹ̀ afẹ́ mọ́ ṣíṣí Islam ti yìí wo ẹlẹ́ẹ̀kejì ni pé bí òkú kan kú obìnrin tó àwọn ọmọ ọ̀tá nìyẹn pé kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn kọ́ olùkọ́ lọ sí. hello hello. ẹ ní àwọn ọmọ ìjìyàn pé kọ́ máa ṣe kí ni. kọ́ máa tu òkú yẹn ní ìyá wọn. ok kọ́ máa tu orí rẹ̀. tó wù wọ́n fi di ni. hello. hello. ṣé òwú ni wọ́n fi di irun orí màmá náà ni. wọ́n á tún irun yẹn lásán ló fi ṣe irun yẹn. Mm, ó ti yé ó ti yé lè sòwò. náà ó ti yé ṣé ó ti dán. Eh, alhamdulilayi ẹni ẹ̀yin obìnrin tí ọ̀kan nínú yín bá ń lọ ilé ọkọ ẹ máa lọ péjọ sílé wọn láti pẹ̀lú rẹ̀ ṣe òru ọjọ́ yẹn sí àárọ̀ ọjọ́ tí ń lọ sílé ọkọ ẹ̀ ń pè ní sisters night. Mm. ẹ wá ní kí ni ojú tí Islam fi wọ̀ a lè mójútó ìsìláàmù fi wò ṣáájú kẹ́yìn ó tó sọ ní tẹ́ ẹ máa ṣe ń bẹ̀. Hmm. nígbà táwa bá mọ ní tẹ́ ẹ máa ṣe ń bẹ̀ láwa gbé sórí àtẹ̀sẹ̀ríà nítorí wọ́n sọ nǹkan ló kọ́ tó da kò sọ́ ti tó da lábẹ́ òfin hmm. sórí ìgbà tá a bá mọ tó kó sínú náà sẹ̀yìn ó gbìyànjú láti pèsè àlàyé tó kó sínú àwọn tó wá dàn lórí atẹ́gùn báyìí kó lè jàǹfààní fọ́pọ̀lọpọ̀ irun orí rẹ̀ wọ́n ti dín sùkú tẹ́lẹ̀ náà hmm. wọ́n ń ṣe àríyànjiyàn láàrin àwọn ọmọ òkú àtàwọn èèyàn míì pé ṣé wọ́n tú irun wọn àbí wọn ò ní tú nígbà wọn ti bá tẹ́lẹ̀ sí lórí báyà sùkú ni ni wọ́n dì sí lórí ó ti dá a bá ń kò ní ìdíkẹ́ tu mọ́ torí ní tíṣẹ̀rí àsọ ni pé tó bá pé irun orí yẹn wọn à dí rárá so tó kù bá kú ẹ̀ bá irun orí rẹ̀ sọ́nà mẹ́ta hmm. ẹ̀ bá tètè mẹ́ta so bí kọkàn wà níwájú kí méjì ọ wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ìgbà tẹ ní kí wọn ṣe irun rẹ̀ ní tó bá kú àmọ́ ní ìsìn wọn ti dé ń sòkú náà kí ni tá a tún fẹ́ máa tú ọjọ́ hmm. bó ṣe jẹ. ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. ọ̀gbẹ́rẹ́ àti látọ̀ ìbára. ìbéèrè yín orí kan náà yọ. lábẹ́ ìbéèrè tí ẹnì tó pè láti kúlẹ̀ kan bẹ́ẹ̀ nípa pé táwọn bá jẹ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ náà rí pé dàbí àwòsí ìwúrẹ̀ jẹ́ fún ìdára tó báyìí náà tẹ́lẹ̀ tó tá a lọ pé a pọ̀ ní àwùjọ dájọ́ rẹ̀ tá a kárí àgbẹ̀ lórí títì àtàwọn owó. ó ti yé pé kí lè ṣe kí ni ó jẹ tọ̀ràn. ṣòwòdà ẹlẹ́ẹ̀kejì ni pé ìdájọ́ àwọn ọ̀sán sáà ní ẹ̀rọ tó bá kú ní bóyá òru júmọ̀ àti abẹ́ júmọ̀ àti ọ̀sán júmọ̀ pé aláàmọ̀ àdáni ṣùgbọ́n afẹ́fẹ́ rẹ̀ ń ṣe àdánwò sáré yẹn pé bóyá bí iṣẹ́ bí ìbéèrè náà àmàlà ìkàmà àti ilé rẹ̀ àdúgbà o. ọ̀dà ayọ́kùnrin àṣẹ ẹ lórúkọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọgbẹ́ ìjẹ́ tí ń pè. àtìlá àtúntò láti UK. na ìbéèrè yín. a ti béèrè nípa ọ̀rọ̀ àwọn fóṣù fùdílẹ̀ kan àṣẹ́bíyẹ̀ sọ fún wa pé èèyàn ní lè jẹ́ ṣùgbọ́n tí ẹ̀ máa ti rà á ṣe é máa dáhùn ní àbẹ́yẹn èèyàn sì lè jẹ́ náà jẹ́ ìkànnì rà á àwọn kan nìyẹn ẹ̀kejì ẹni tó jẹ ẹran bí a bí ó jẹ àwọn àrùn sórí asùn ní àtàná onílé wa rántí pé òun kì í kí sórí asùn màgbé báwo ló ṣe máa san lè ní tí yóò dòdì àsìkò rẹ ni àbí yóò sọ ọgbẹ kó tó kí zoro. alhamdulilah ìbéèrè tẹni tó béèrè látòrí ta náírà béèrè pé àwọn náà ó ti ṣẹlẹ̀ sáwọn àtẹ̀yàn míì náà rí tẹ́lẹ̀ pé ìgbà tá a máa gbẹ́bọ sórí ìta láyé jọ̀hún sẹ́wọ̀n kó wọn gbẹ́bọ sórí ìta máa báyìí ah. <laughs> àbádùgbò tí wọ́n <laughs> <laughs> ti ń gbé síbẹ̀. adúpẹ́ fún àló tí ń palẹ̀ mọ́ adúpẹ́ fún ọlọ́ ẹ kí n fún yín lápòjú ìkan àdúgbò kan wà ń bẹ̀ yẹn jẹ́ pé ìgbà tí èmi kọ́kọ́ kó wá síbi wọ́n máa ń gbẹ̀bọ sí oríta kan bẹ̀ gbogbo gbà so ẹnìkan á ti kọ́kọ́ fún mi níròyìn kan pàlú kan mm. ó ní gbogbo àwọn èèyàn lù yẹn wọ́n fẹ́ mata ni máa ń gbẹ́bọ lọ sórí ta hmm. wọ́n wá ṣe wọ́n á kó àwọn vigilante jọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mú olè hmm. kẹ́ ẹ̀ mú àwọn ọ̀daràn hmm. bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ kẹ́ ẹ̀ máa mú àwọn tí ń gbẹ́bọ lọ sórí ta ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn á ah, wọ́n kó yàn púpọ̀ àwọn èèyàn tẹ́ rò pé èèyàn gidi ni wọ́n àti èèyàn lásán ni wọ́n àwọn ní ń gbẹ́ bọ́ lọ sórí ìta gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n mú láìpẹ́ yìí ní ìlú kan bẹ̀rù wípé wọ́n lọ wọ́n lọ gé ẹ̀dọ̀ àti ìfun òkú òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin wọ́n wá ń bi léèrè pé àwọn ta lọ máa ta fún àwọn ta lóníbàárà yín mm. ní bá ń dákọ àwọn èèyàn tó yẹ pé ó yẹ kọjá pé ẹ̀sìn ni wọ́n mójútó mm. àtàwọn ní ra spare part sàmàlìkùn orúkọ mi Abdullahi láti láti Pretoria ní South Africa. láti South Africa ìbéèrè yín. náà Ọlọ́run kó wa lọ ẹ̀yìn ṣèkọ wa lórí dáadáa. àmín àmín. ní ní bí ìtaba ti wà ní sọ́mà báyìí ṣubú ìwà máa tètè wọlé bí nǹkan gá bí they are four or there about ṣá but um, most cases bí èèyàn tó wá ń sùn lọ ìyá ó open for the night because we are going to be twelve by the time tó máa fi jí sí um, bí oorun ti yọ ṣáà bí nǹkan bíi five yẹn oorun ti yọ or bíi five thirty will be ẹni yẹn ṣé ó lè kí ṣubú at that time at eight time yẹn lè stop má ti kí ṣubú ìmọ̀ ìyẹn báyìí then ẹlẹ́kejì lẹ̀ ní pé um, ẹni tó wà papọ̀ tẹ́ pé àwọn táwọn jọ ń gbé wọ́n máa ń ṣe pork wọ́n máa ń jẹ ẹlẹ́dẹ̀ but unfortunately. Um, uh, Eh, bí abọ́ kan náà àbí pot kan náà lọ́ máa fi ń ṣe nǹkan kan àbí eh, bí ẹlòmí nígbà míì wọ́n jẹ́ ní ẹ lè ṣe lamb ó lè ṣe ẹran papọ̀ mọ́ pork ṣé irú ẹni ẹ lè jẹ ẹran bẹ̀ kókò kó o má jẹ pork bẹ̀ ìbéèrè wọn. alhamdulillah ẹni tí ó béèrè látọ àmọ́ á ní àdúgbò yẹn eh, gbogbo àwọn ará àdúgbò náà nílùú so lọ́wọ́n bá panupọ̀ lórí pé àwọn ọ̀fẹ́ kan gbẹ́bọ sórí tàìmọ́ so àṣekèsè torí ti Allah wọ́n ní ẹ̀bọ tó ń gbé sórí tan ó mú kí ìjàmbá ọmọ ṣẹlẹ̀ púpọ̀ ńbẹ tí ọ̀kadà ọba gbọ́ ọ̀kadà ọ̀kan náà méjèèjì gbọ́dọ̀ kù so ẹ má yóò bá àwọn bá ní ẹbọ tó ń gbé sórí ta ní nfa ẹbẹ fẹẹ fẹ bọ kò àbílí ẹbọ ní pàbílí so torí ẹ bí àdúgbò ń ṣe dipọ dáfẹ bọ ni. Hmm. wọn ò gbẹ́bọ lọ mọ́. so nítorí délé ilé ìjọba wọn ní tí àwọn bá rówó tí wọn kó sínú gbá pé hmm. wọn fi ṣẹbọ ẹkọwọ ẹnáwó dìín ah. kò sí nǹkan kan tó burú mi hmm. nítorí pé lábẹ́ òfin Allah wọn ìfowó ṣeré ayé tí ìpẹrú owó ńlówó tó sọnù táwa máa fi wẹlọ torí wọn finú fẹ́ dọkọ dànù ni ẹ dáwó nù ṣẹlẹ àgbà wípé káwọ òhe ká lò síbi tó dáa tó wúlò àjálè. Hmm. ilé ìjẹba àwọn èṣù tẹ́lẹ̀ gbówó lọ fún níbo ni ó ti nà àbí rọ́lá tún. ayẹ́kùnrin tí èmi ò wé ṣé kò jọ pé èèyàn rówó lówó ni. owó lówó wo lórí ẹ wọn gbó nǹkan gbé nǹkan wọn ni àbí kíni abẹ́ ti ẹ̀ mo ṣe gidi lọ fẹ́ ṣe mi wọn lẹni tó bá kú ìgbà tí wọ́n sọ pé wọ́n là ń bi fìtínà sáré ṣé ń tágbà lérò pẹ̀lú fìtínà sáré ní bíbélì àwọn màláìka bẹ́ẹ̀ ni hmm. fìtínà sáré à fìtínà ńlá ni òkè mà ṣeré ẹni tó lu ẹlẹ́dàá ọba fún lẹ́sì fọ̀ kó lè fèsì ó hmm. ibi tí wọ́n bá ti fìdí rẹ mí bẹ̀rù tí ẹ bàjẹ́ láéláé lọ títí díjọ́ gbẹ̀ndàlùkìyà hmm, torí délé wọ́n là <laughs> wọ́n wá ti wá láyàn bẹ́ẹ̀ sọ wá túmọ̀ sí pé káàdì rẹ ti dà ní àkótúmọ̀ sí bẹ́ẹ̀ náà so àmọ́ ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú kókúnjọ́ jùmọ̀ àbálẹ́jọ́ jùmọ̀ tí rere yọ ọbẹ̀ fún ní mùsùlùmí gidi èyí hmm. sọ ní jákujàku rádaràda fẹ́ hmm. kó kú lórí ìranù àtìrẹ́gbè rárá o àtòrí pé ọ̀ràn àtìrẹ́gbẹ́ náà kò síjọ́ tó náà lè kú ṣẹlẹ̀ ìjẹ́bù ti jẹ́ hmm. ẹni tó pè láti UK ó láwọn ti ní adìẹ táwọn ti rà báwọn sọ àwọn ti ní tọ́kì táwọn ti rà báwọn bó la bẹ́ẹ̀ sẹ́mi kọ́ àwọn tó wà lóyìnbó tí wọ́n tún yàtọ̀ torí pé nílò òyìnbó yẹn kò lè ra díẹ̀ kọ́ lọ pa fún rẹ̀ ò hmm. lè ra tọ́kì kọ́ lọ pa fún rẹ̀ àwọn kan wà tán ní ẹ̀tọ́ àwọn ẹranko làwọn ń gbà fún àwọn ẹranko hmm. <laughs> àwọn bàbá yín jẹran ẹ̀yin náà ń jẹran ẹ sì lẹ́yìn gbẹ̀tọ́ ẹranko fún ẹranko hmm. bẹ́sikẹ́lẹ̀ mà jẹ <laughs> torí pé ẹlẹ́ǹgbẹ́ àwọn lẹ́yìn náà wọ́n lè jẹ́ pamọ́ torí tá pamọ́ lúbọ̀ láti fẹ́ rí pamọ́. <laughs> eléyìí túmọ̀ sí pé nílùú òyìnbó ara wàhálà tó wà ń bẹ̀ ń tóun tí wọ́n náà ran kankan kó ń lọ lóyìnbó ń lọ lóyìnbó so àwọn nǹkan tó ń gbádùn lé ń bí àfi kó di pamọ́ lọ so pamọ́ mélòó ló ti fẹ́ gbé lọ. Mm. so akramakumullah ẹ ti wá ara rú àwọn ẹran bá bó lẹ́ẹ̀ ti sè mm. so ẹ dispose ẹni because nǹkan tí kò tọ́ láti jẹ kò tọ́ láti jẹ náà ni ṣe mm. bá dispose ẹ so ẹni tí ọba lọ mú lórí àkìtàn tẹ sọ́ọ̀sì òun lọ́mọ tí wọ́n ní àwọn jẹ zuhur lánàá àti asr ní àsìkò tá a ti wáyé arikú sọ̀látù zuhur kò tí tó hmm. bó làwọn ti ṣèṣe àwọn wá ṣe magrib àti ìṣá ìlànà tẹ́lá bá ka zuhur asr magrib àti ìṣá hmm. àti sọ̀látù fàjìrì tòní hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ni so nǹkan tẹ̀sẹ̀ ni pé nìsín ẹ̀ tún sọ̀látù ẹ̀ fi sọ̀látù zuhur yẹn báyìí ẹ ṣe sọ̀látù lásìrì lẹ́yìn rẹ̀ hmm. ní kíákíá hmm. ẹ ṣe sọ̀látù mọ́gìrì lẹ́yìn rẹ̀ hmm. ní kíákíá tànà kọ́dà kó ṣe pé ẹ ti ṣe tànà ẹ tuntun ṣe nítorí pé olúwa ẹlẹ́dàá ní kẹ́ ẹ tó sọ̀látù tẹ̀léra kò tí ì ju márùn lọ ẹ ṣe dóhùr ẹ ṣe asùr ẹ tún mọ́gìrì yín ṣe ẹ tún ìṣá yín ṣe ẹ wàá tuntun àṣùbà ṣe so bẹ́ẹ̀ ṣe ṣe nu. wọ́n ní arákùnrin tó pè láti South Africa wọ́n ní alifájà ní tètè ń yọ lọ́dún àníṣe wọ́n ti pè fún àṣùbà bẹ́ẹ̀ ni tí yóò tún yá púpọ̀ àwọn àlù kan wà ní ìsìn tó yẹ pé aago méjì àbọ̀ aago méjì àbọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sọ láti mọ́tíláṣí bẹ́ẹ̀ ni so torí ẹ̀ tí ó bá jẹ́ pé ẹ̀yin ò tètè jí láago mẹ́rin ẹ ti wá jí ńgbà tó rùn yọ bó lẹ ti ẹ ṣàṣùbà náà ni àṣùbọ̀ ò ní lọ kò ní bọ́ ọmọ yín lọ́wọ́ nítorí pẹ́ẹ́pẹ́kẹ́ tó jí ká pé òórùn yọ lọ́dọ̀ yín láago márùn-ún aago méjìlá lẹ tó jí ìgbà náà lẹ́sẹ̀ ṣubú yín hmm. sòkẹ́sì tó ṣe sọ́bì ẹ̀tún ṣe ra kàtà àlùfẹ́jọ. ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam sànàbì hmm. sùn lọ wọn jí àfi lẹ́yìn ìgbà tó rùn yọ. Hmm. ànábì ti sọ fáwọn sọ̀hábà pé ẹja kó omi ta wà àṣetọ́ni ti sùn bẹ́ẹ̀. sò wọ́n lọ síbòmí wọ́n sálùwàlá lẹ́yìn tó rùn ti yọ oníkálukú sí rakata alfajr lẹ́yìn náà wọ́n tó ti wá sàṣùbà hmm. lẹ́yìn ìjẹba wọn. Hmm. wọ́n ní ẹnìkan nínú àwọn èèyàn téèyàn bá jọ ń gbé àwọn tí wọn wọn ò mọ̀ pé kò tọ́ka jẹlẹ́dẹ̀ hmm. àwọn máa ń jẹlẹ́dẹ̀ sàǹsàn ni so wọ́n lè ra ẹran ẹlẹ́dẹ̀ kó tún ra ẹran àgbò wọ́n rà mọ́ra kó sè papọ̀ so séèyàn lè mú ẹran àgbò ń bẹ̀ kéèyàn jẹ ń téèyàn láì jẹ́ kéèyàn bá wọn jẹlẹ́dẹ̀ so àti pé ńgbà míì gan abọ́ tí wọ́n fi ṣẹlẹ́dẹ̀ hàn èèyàn nídìí rẹ̀ láti ti ṣe oúnjẹ tiẹ̀ tó láwọn jọ ń lo abọ́ ni hmm. bó làwọn ti ṣe àkọ́kọ́ àti tí wọ́n ṣe ẹlẹ́dẹ̀ mẹ́ran àgbò abẹ́ran màálù ẹ gbọ́dọ̀ jẹran màálù o hmm. ẹ gbọ́dọ̀ jẹran àgbò o hmm. nítorí pé ọ̀ra ẹlẹ́dẹ̀ tó lúpọ̀ mọ́ ẹran àgbò abẹ́ran màálù ó ti mú kẹran àgbò abẹ́ran màálù yín náà onídàájọ́ ẹran ẹlẹ́dẹ̀ torí délé ẹ gbọ́dọ̀ jẹ nígbà bá sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà omi ẹran ẹlẹ́dẹ̀ hmm. ẹran ni hmm. bí kò lọ ra oúnjẹ ńlẹ̀ oúnjẹ wọn á mú síbí láti inú ọbẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n fi bọ́ bubẹ̀ hmm. tíntínní nínú ọbẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n wá lópọ̀ mọ́ màálù ètò ààbò fún ọ wọn náà ti dọ́gbọ́n jẹlẹ́dẹ̀ láyé rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya torí àwọn bíi anábọ̀ Muhammad sallallahu tá a lè máa fa bọ́ àwọn alò kìtàbù tá a lè máa fi jẹun kí ló dé torí pé alò kìtàbù máa ń jẹ lẹ́dẹ̀ alò kìtàbù àwọn máa ń jẹ gbogbo àwọn nǹkan yẹn làwọn ò sì gbọdọ̀ jẹ nínú islam anabi hmm. sallallahu alaihi wasallam ní ẹ gbọdọ̀ fi jẹun àfi tẹ́ ẹ bá ara bọ̀ mi hmm, hmm. torí rẹ ẹ gbọdọ̀ fa bọ̀ wọn dáná àfi tẹ́ ẹ bá ara bọ̀ mi abọ́ táwọn fi ń ṣẹlẹ́dẹ̀ wọ́n gbọdọ̀ fi ṣe ráìsì abọ́ táwọn fi ń ṣẹlẹ́dẹ̀ wọ́n gbọdọ̀ fi ṣe tọ́kì tó dú àyàfi tọ́ ara bọ̀ mi tọ́ ara bọ̀ mi anabi ní kò fọ̀ dáadáa Hmm. ìgbà náà ló tó wa lẹ́tọ́ àti lò. Hmm. hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Jazakallah khair. Ṣé ìtẹ́jọ́ mo fẹ́ béèrè third question mo ti wá mo eh, kọ́ yẹn mo fẹ́ béèrè pé. Eh, Sọ láti South Africa rí. Naam naam. Àwọn àwọn tó jẹ́ bíi India mọ́ Pakistan níbi wọ́n máa ń kírun tó bá jẹ́ méjì tó bá fún ọ méjì ni wọn máa fẹ́ pé kí ẹnìkan wà wájú kẹ́nìkan wà lẹ́yìn wọn kí ń dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣé rúru báyìí ṣé ó ṣó dúró ṣó ṣó lálàáfíà pé kí àǹdẹ́sán bá tẹ bá tò papọ̀ gan wọn kí ń báwa ti máa fẹsẹ̀ papọ̀ ọrùn kì í fẹsẹ̀ papọ̀ ní àkùnmá dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí fèsì wà láàrin ṣé rúru báyìí ṣé ó lálàáfíà. alhamdulilayi ohun tó fi ṣẹ̀ríà tó fi hàn wá ọlọ́run pé téèyàn méjì bá ń ṣe sọ́lá ọkùnrin sọkùnrin kí ẹni tí ń ṣe sọ̀láàtì pẹ̀lú imam kó dúró lápọ̀ tún imam gẹ́gẹ́ bó ti wá nínú hadithi jabir àti hadithi jabbar wípé àwọn méjèèjì jabir anabi ń ṣe sọ̀láàtì lọ jabir wàá dúró lápọ̀ òsì fún anabi sallallahu alaihi wasallam anabi wàá yí kó lápọ̀ òsì wọ́n gbé sápọ̀ tún lórí sọ̀láàtì yẹn náà jabbar bá dé ń tẹ lòun bá dúró lápọ̀ òsì. wọ́n fi ànábì sáàrin hmm. ànábì sallallahu alaihi àti àti jábìrì àti jàbáàrì ó tì wọ́n sẹ́yìn hmm. fi hàn pé ẹnìkan pẹ̀lú ìmáàmù ọkùnrin apọ̀ ọ̀tún lè máàmù ní òdò sí hmm. ẹni méjì ńkọ́ ẹ̀yìn ìmáàmù ni wọ́n dò sí. ṣẹlẹ̀ sí abdullahi bin abbas wọn ń ṣe lóru ibn abbas wàá dúró lápò sí yìí sápọ̀ ọ̀tún ilé al àṣàlàyé ibi tí àwọn ìmáàmù tẹni tí ń ṣe sọ láti lẹ́yìn wọn ó dúró sí ìjẹ́ èèyàn kan ni èèyàn méjì tàbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ọkùnrin ni tàbí obìnrin àgbà ni àbọ̀mọdé wáyé o tó bá pọ̀ obìnrin ní bá ń ṣe sọ láti lóun kan só pẹ̀lú ọkùnrin kan tọkùnrin wa jọkọ rẹ̀ lápèjọ àbí bàbá rẹ̀ àbẹ́gbọ̀n àbábúrò rẹ̀ sanjọ dúró lójú kan náà obìnrin ó dúró lẹ́yìn ọkùnrin ni gédégédé hmm. kò gbọ́dọ̀ dúró lọ́tún àbòsí rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ní ọ̀dọ̀ àwọn hànàfíyà àwọn ń wò pé kò burú kẹ́ni tọ́jú nìkan kó dúró lẹ́yìn lè máàmù eléyìí ọ̀tọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò bá sọ láti jẹ kò bá sọ láti jẹ ṣùgbọ́n tí wọ́n ti ọ̀ta kò súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ sọ pé tí ó bá ti jẹ́ pé wájú lè máàmù ló dúró báyà wà tó yẹ kó dúró lọ́tún rẹ̀ dúró lósì rẹ̀ báyà wà tó yẹ kó dúró ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ẹ̀yìn rẹ̀ ló dúró eléyìí ó sọ láti jẹ nítorí ìgbà tí Jabir àti Ibn Abbas tí wọ́n dólá pòsì ànábì sallallahu alaihi wasallam ànábì kan yí wọn sápọ̀ ọ̀tún ni hmm. tó bá pé sọ láti wọn bàjẹ́ látàrí kí wọ́n dúró síbi tí ọ̀yọ́ kí wọ́n dúró sí ànábì ọ̀bá sálàyé hmm. yàtọ̀ sí téèyàn bá dúró níwájú ìmáàmù torí pé inú kọ́tà pé ìmáàmù ní ń wá àwòkọ́sì rẹ̀ àbí wọ̀ lọ ń wá àwòkọ́sì rẹ̀ òlémi ni mò ń wá àwòkọ́sì rẹ̀ ọ̀nà dà tí ń fi wá àwòkọ́sì ẹni tó wà lẹ́yìn mi hmm. so ìwọ ló yẹ kó wà lẹ́yìn kí lè má mọ̀ wà wájú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù so mẹ́gàbù táwọn hànàfíyà làwọn India Pakistan ni wọ́n máa ń tẹ̀lé nílé àti lẹ́yìn odi hmm. àwọn wọn lè pààrọ̀ mẹ́gàbù wọn láéláé hmm. torí ìgbàgbọ́ tí wọ́n ní kẹ́nìkan mọ̀ tó Abu Hanifa ìmáàmù Abu Hanifa ni al-Imam so ẹ mọ̀ pé gbogbo ẹni tí wọ́n ń tẹ̀lé mọ́dàbù kan ní tẹ̀lé afọ́jú báwọn ṣe máa wo àwọn lè máa mú wọn kọ́dà lómi lè gbé sípò tó ju tànàbì lọ so eléyìí àwọn arò odo tí wọ́n nù so wọ́n tún sọ pé tí èèyàn bá tẹ̀ wá dúró sẹ́gbẹ̀ẹ́ ni tí wọ́n jọ ń ṣe sọ̀láàtì láwọn India Pakistan wọn máa ń falàfo púpọ̀ sílẹ̀ so eléyìí náà ara tí wọ́n kọ́ mọ́dàbù wọn tó tako sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ká mú ìbéèrè lé káfíkájẹ Sheikh lábẹ́ àlàyé tí ó ti ń bọ̀ náà ni wípé ẹni tó béèrè béèrè pé àwọn máa ń rí owó nígbà táwọn kan bá fi ẹbọ sílẹ̀ tó bá gbẹbọ wípé àwọn kò sì náwó mo fẹ́ béèrè pé bí ò ti ṣe sí pé nínú àlàyé pé bí ò ti ṣe pé wọ́n ń gbẹbọ lọ títí mọ́ lágbègbè bóyá bá ń ṣẹlẹ̀ láwọn agbègbè míì táwọn náà bá fowó gbẹbọ kalẹ̀ ǹjẹ́ nírú àsìkò yìí ṣé ó tún rọrùn bẹ́ẹ̀ kéèyàn mú àsìkò iná là ń dáhùn kò sí àtúnṣe sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá àsìkò lónìí lọ́la lọ́túnla tòǹtòrò owó yẹn ọ̀sọ́nù wọ́n máa má dànù ni tòǹtòrò wá sí máa má dowó ni ẹ̀yin lọ́nà <laughs> alẹ́ máa ń na ẹ máa ń na. jazakumullahu khairan iṣẹ́ ibi láti máa ṣe ẹni olólùmí insha Allah ọjọ́ méje ni láti máa pàdé sí aláàkọ́ṣẹ́ ẹ̀mí ní kálukú àdùrà náà lọ ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú àlọ́ láti máa ṣe gbàṣẹ rẹ̀ sí aláàkọ́bá wíṣán lẹ́sùn lórí láyà sí lọ́jọ́ àgbóǹdàlẹ̀ kìí ẹ̀ máa ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdó akíntọ́lá tí wọ́n jọ wá afa abdulwadud àti afa nurudin jazakumullahu khairan ọ̀làdùnmí ìdílé lóko mi ọjọ́ mẹ́jọ yìí lápàdé títí gbaná assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wàlúù